فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف مبادئ الله سبحانه وتعالى أبتي ó tún ṣọ́ wa di ọjọ́ òní nínú àwọn ọjọ́ ọ̀gbẹ̀yìn oṣù ọ̀kan nínú àwọn oṣù ọ̀wọ̀ oṣù dulqada pẹ̀lú ogun ọlọ́run bá Allah subhanahu wa ìgbà tí ó bá fi di àárín ọ̀sẹ̀ ká tó ṣe hálkọ̀ tó ń bọ̀ níwájú a ti bọ́ sínú oṣù zulhijjah ó ṣe ń parí lọ tètè bàdẹ́dà ní lẹ́tẹ̀rùkọ́bùn tọ́bọ̀kọ́dàn tọ́bọ̀kọ́ ẹ máa ti àgbàsọ kan ẹ máa gbọ́ sí ọ̀kan oṣù ojú ọba oṣù tí ọba adẹ́dà gbé kalẹ̀ ní òǹkà ọjọ́ àtòṣù oṣù ọwọ mẹ́rin ni nínú rẹ̀ rẹ lóṣù ọ̀wọ̀ ọ̀kan nínú rẹ̀ láwa nínú tó jẹ́ tó dá ó ní ètò dá oṣù àwọn tí wọ́n tẹ̀léra wa tẹ̀léra wọn nínú àwọn ni oṣù zulqada tàwa nù rẹ̀ zulhijja àti muharram dájúdájú ọba adẹ́dà ó ṣe wọ́n ní oṣù ọ̀wọ̀ torí pé ọba adẹ́dà yakhluqu ma yasha wa yakhtar tó wù nínú ẹ̀dá ní dá adẹ̀ṣálẹ́ṣà bó ṣe ń ṣe bó ṣe ṣe tóṣù ló ṣe tàsìkò ọjọ́ bẹ́ẹ̀ ló ṣe ti àwọn àsìkò gbà bẹ́ẹ̀ ló ló ṣe ti àwọn ẹ̀dá ènìyàn àti bí n tó pàtàkì fún ẹ̀dá nínú àwọn nǹkan tí ọba adẹ́dà ṣẹ̀ lẹ́ṣà òun ni ká fún wọn ní ìwọ̀ wọn ká fún wọn ní ìwọ̀ wọn ká dẹ̀ ti fún ọba adẹ́dà ní ọ̀wọ̀ ọba adẹ́dà fi ń sọ fún wa wípé dhalik wa man yu'azzimu hurmatillah fa huwa khairu lahu àwọn tí ọba adẹ́dà tó ṣe ní ọ̀wọ̀ yìí ẹni tó bá fún un ní ìwọ̀ rẹ̀ tó bá bàrà rẹ̀ owó xeru lẹ́wọ̀ ẹ̀ńdà rọ̀bì yìí tó dáa fún èèyàn nìyẹn lọ́dọ̀ ọba yóò fọ ẹ̀mí yóò yóò dẹ̀ jẹ́ kí ara kó àtún sí tí ọba adẹ́dà dá fún látara bẹ́ẹ̀ lẹ́yìn ó fi jèrè rẹ̀ torí gbogbo tí ọba adẹ́dà dá ó ní role tí wọ́n fẹ́ kó play ó ní ìwọ̀ tí wọ́n fẹ́ ká fún un ó ní ọ̀wọ̀ tí wọ́n fẹ́ ká mú wá pẹ̀lú ẹ̀ ọpọlọ ká fi rorí nínú àwọn àmì ọba adẹ́dà láti fi súnmọ́ láti fi sá fún tí ò fẹ́ láti fi mú un tí ń fẹ́ gbọ́ láti tara bẹ́ẹ̀ ṣe oríire lọ́dọ̀ bàdẹ́dà subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lójú wọ́n fẹ́ ká fi òwò kú ọ wọ́n fẹ́ ká lò ó láti fi ṣe ìròjinlẹ̀ lórí gbogbo nǹkan tí à ń rí bẹ́ẹ̀ náà létí bẹ́ẹ̀ náà lẹ́nu tí ẹ̀dá bá ti ń lò báyìí àwọn oríkèéríkè yóò ní àlùbáríkà èèyàn ní wípé wọn ò jí pépé kò ní expire kò ní kú kò ní di àtòjìjẹ ṣùgbọ́n tẹ́dà bá ń lò lọ́nà tí ọ̀tọ̀ à èyí máa ń fa ìbínú ọba adẹ́dà fífa ìbínú ọba adẹ́dà rẹ̀ ni wípé èèyàn mowórí pẹ̀lú ẹ̀ nìyẹn o nígbà tí ọba dẹ̀dí mowórí pẹ̀lú ẹ̀ ọba adẹ́dà yóò gbà gbígbà yẹn lè má jẹ́ pé pé ó kù ń bẹ̀ gbígbà yẹn ni wípé kò ní mú àǹfààní wá ẹni tí ọba adẹ́dà fi ṣe àmánà sí lọ́dọ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà a máa rorí ni tí ọba adẹ́dà fún wa. báwo la ṣe ti lò ó ní lílò tó jẹ́ pé yóò jẹ́ àlékún oríire fún wa lọ́dọ̀ ọba adẹ́dà torí pé kí ni gbogbo ẹ̀ láàròjọ lórí ẹ̀ kí ọba adẹ́dà àwọn àkẹ́ tó ṣe fún wa yìí kọ́ má fi ṣe ìbálẹ́jọ́ burúkú fún wa ní gbangba ọjọ́ ọ̀gbìn dàlkíámù bẹ́ẹ̀ náà làwọn àsìkò ó fún wa ní àwọn àsìkò láti fi súnmọ́ àwọn àsìkò yìí ó máa ń jẹ́ kí ọba adẹ́dà táwọn ọba adẹ́dà àwọn àsìkò tó ọba adẹ́dà ṣàlẹ́ṣà yìí ó máa ń jẹ́ sábàbí oríire téèyàn bá lò ó bọ́ba adẹ́dà ṣe fẹ́ ká lò pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Zulhijja tí a ti fẹ́ bọ́ sí báyìí tó jẹ́ pé nínú ọjọ́ mẹ́wàá yìí oníjọ́ àràfà bọ́ sí nínú ọjọ́ mẹ́wàá yìí oníléyà bọ́ sí. ọjọ́ àràfà níbi tó lọ́ládé ọba adẹ́dàá máa ń sọ̀ kalẹ̀. So bó ṣe bá títóbi ọlá rẹ̀ mú wá sí sánmà àkọ́kọ́ sí gbangba ọjọ́ àràtò láti fi àwọn tí wọ́n wà ní gbangba àràfá yẹn gàn fún ọba fún àwọn màláìkà pé à ẹ wo àwọn ẹrú mi wọ́n wá láti oríkèéríkèé ayé orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n wá polongo ìjẹ́ ọ̀kan ṣoṣo èmi nìkan wọ́n wá ń sìn mí wọ́n gbọ́rọ̀ sí mi lẹ́nu wọn ò ṣàyà kókó nàkí kìí ṣèyún nìkan ọba adẹ́dẹ́ ọmọ sọ wípé kí ni wọ́n ń fẹ́ gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ mo fún wọn àti gbogbo àwọn tí wọ́n bá tọrọ fún ló fi jẹ́ wípé n tó lọ́lá jù níṣẹ́ téèyàn máa ń ṣe nínú oṣù tòlẹ́síjà ìyẹnjọ́ mẹ́wàá àkọ́kọ́ ò ní kíyàn wà ní gbangba ìyẹn ni pé kíyàn wà ní hajj ṣùgbọ́n kádàrá ọlọ́run bá ti dúró Allah subhanahu wa ta'ala kó kọtọdún yìí fún wa ọ̀tá gbìyànjú rẹ̀ gbogbo ẹni tó bá ní lọ́kàn yìí pé ah èmi náà dẹ̀ fẹ́ lọ o bí ò bá tiẹ̀ rí lọ ọba rẹ̀dọ̀ fún ni ládàá ní ìpìlẹ̀ torí wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ nínú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ tí Ibn Abbas radiyallahu anhu tó gbà wọ́n ó ní mami na ìyá mi kò sí ọjọ́ kan o amalu tó jẹ́ pé iṣẹ́ rí tá a bá ṣe nínú ọba adẹ́dàá gan jù mìláàrí àyà tó àwọn ọjọ́ ìyẹn àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ̀yà àmàlà àṣà àwọn tàbí wọn ń béèrè ọjà àwọn lẹ́nu ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásùlẹ̀ wọn ni ya Rasulullah wala jihad fi sabilillah ìbáà jẹ́ ṣe jihad gan ṣe jihad gan kí ni ẹ lè ṣe jihad kò ní lọ́lá tó kò ní jẹ́ ní tí ó wu ọba adẹ́dà ní tó iṣẹ́ rẹ téèyàn ṣe níjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ̀lá ní wọ́lá jẹ́ àrífẹ́ ìfẹ́lẹ́dẹ́lá kódà ìbá jẹ́ jihad lójú ọ̀nà ọlọ́run ọba èyàn jihad tá a fa tá a kojú ọ̀tá tá a náà ní wa tá a fẹ́ tán òjíṣẹ́ lásán àwọn aṣe istisna ó ní illa rajulun kharaja bi nafsihi wa malihi àyàfi ẹnikẹ́ni tó jẹ́ wípé ńgbà tó jáde lọ sí jihad ó jáde pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó wá jáde dé báyìí summa lam yarji min dhalika kò wá sí tó tán kó tọ́ padà pẹ̀lú ẹ̀ ẹ̀mí lọ ọ̀rọ̀ lọ gbogbo ẹ̀ lọ. eléyìí nìkan ló lè jẹ́ ẹni tí ó yóò ríṣẹ́ ṣe. iṣẹ́ tó ṣe o yóò lọ lájú ẹni tó ṣiṣẹ́ rẹ̀ níjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìlọ. látara bẹ́ẹ̀ àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ wọn èyí fi jọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí wọn ì fi ṣeré torí pé kí ni ọba adẹ́dàá gan fi búra ó ní wal fajr wa layali ashr tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfa àtọ̀sí onítọ̀sí ìrúfẹ́nu kò sí òní péjọ mẹ́wàá àkọ́kọ́ yìí òní tí agbàlérò torí eléyìí èyàn fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí èyàn sọ ní oṣù rẹ̀ síjà yìí èyìn fi ṣeré torí opportunity ni látún ti fi kó ire lọ́dọ̀ ọba adẹ́dà nínú tí ó pàtàkì téèyàn gbọ́dọ̀ mú wá níjọ́ yìí àwọn ọjọ́ yìí òun ni àkọ́kọ́ àtẹ̀wà ìfẹ́rí padà lọ sọ́dọ̀ ọba àdẹ́dà ìpè kó ṣe àfòmọ́ fún yàn àfòmọ́ ẹ̀mí kò nínú kó so máa ń tí ọba adẹ́dá ọ̀fẹ́ lọ síbi ìtọ́ba adẹ́dá ń pè nìkan ló fi jẹ́ pé tí èèyàn máa ṣe ládùúwájú nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí wípé kí tọ́ba adẹ́dá kó mú mú láyé yẹn ju gbogbo nǹkan lọ bó ṣe fi wọ́n ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣe tọ́ọ̀bà nìkan kọ́sọ̀rọ̀ lè stigfa èèyàn máa ṣọ̀pọ̀lọpọ̀ stigfa nínú oṣù nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ pé kọba adẹ́dà forí jiyàn torí wípé téèyàn ò bá mọ ah, èyí tó nínú ọ̀rọ̀ òun tí gbogbo ẹ̀ fẹ́ rí bákan ẹni tí ó yẹ jù pé kọ́ máa ṣe oníkọ́ máa ṣe tẹ̀sbí tàmí tàlí àti istikfa subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه kọ́ máa kún fún ṣíṣe rẹ̀ tí ń bá ti ń kún fi ṣe ṣe rẹ̀ ọba adẹ́dẹ̀ ó jẹ́ kó ní focus yóò kó ẹ̀mí rẹ̀ ró láti so mọ́tọba adẹ́dà tẹ́mi bá dẹ̀ ti kúrú báyìí gbogbo oríkèéríkèé ara yòókù yóò rọ̀ fún tọba adẹ́dà látara bẹ́ẹ̀ èèyàn ó lè fi sórí kì í ṣe ẹnìkan tàkìkì tàhídì ìmáa jẹ́ kó rinlẹ̀ lọ́kàn èèyàn ní gbogbo ìgbà nínú gbogbo ohun téèyàn ń ṣe àti téèyàn ń sọ àti nínú òrí èèyàn ọ̀kan ṣoṣo ọba adẹ́dà la ilaha illallah kò sí ní sìn kò sí ní sáàdì kò sẹ́ni téèyàn sáàdì kò sẹ́ni téèyàn sá ìbínú rẹ̀ kò sẹ́ni téèyàn gbára lé bí ìbá ṣe tani ọba adẹ́dá nìkan Allah subhanahu wa ta'ala nìkan ni pé tó bá ràn ẹ̀dá lọ́wọ́ kò sẹ́ni tó lè kọ̀yìn síyàn tó bá yọwọ́ lọ́rọ̀ èèyàn kọba adẹ́dá má yọwọ́ lọ́rọ̀ kò sí ẹni tí ó lè tó tẹ̀dá tí ó fi ní àṣeyọrí kí ni eléyìí ọwà bí tàkíkì tàfíìdì yóò bì ó ní al-ubudiyya lillah ìjuwọ́júsẹ̀ fún òbí òfin ọba adẹ́dà ìjuwọ́júsẹ̀ fún òfin ọba adẹ́dà ntí ọba adẹ́dà ọ̀fẹ́ ká yẹra fún ntí ń bá ń fẹ́ oníkàṣe ṣíṣe yìí káwá jẹ́ kó dá lérí ikhlas èyí ò ní wípé láti fi wojú rẹ ọba adẹ́dá nìkan níjọ́ gbẹ̀ndẹ̀ alikiam kó tó wá jẹ́ gbígbà àyàfi tó bá jọ bí tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wà èèyàn ní wípé ìtẹ̀lé súnà pẹ̀lú rẹ̀ torí pé téèyàn ọba ti tẹ̀lé súnà pẹ̀lú iṣẹ́ yóò di àjàǹbàkù bó ṣe jẹ́ wípé béèyàn ò ṣe é láti fi wojú rẹ ọba adẹ́dá nìkan yóò di àjàǹbàkù téèyàn ò bá mú wá pàápàá yóò pàdánù à ń bẹ ọba adẹ́dá kó máa ṣètìwá ní àdánù kó jẹ́ ká lè mú òfin rẹ̀ ká lè mú ṣẹ bó ṣe fi wọ́n jìṣẹ́ náà sílẹ̀ àfihàn pẹ̀lú àní àti fi wojú rẹ nìkan lè gbàǹgbàjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyà eléyìí nìkan òun ní jẹ́ kéèyàn jèrè iṣẹ́ láyé àti ní gbangba ọjọ́ ògbìndẹ̀ àlàkíyà ló fi jẹ́ wípé amúwá ìsọmọrì ìyẹn ní ṣókí àwọn mẹ́ta tí wọ́n wá jíjẹ mímu lọ tó rẹ̀wọ̀n wọ́n wá ní káwọn sinmi ní abẹ́ kògó bíi cave kan bí tí wọ́n ti wà báyìí òkúta ńlá kan ló bá ṣí lulẹ̀ ló bá bò wọ́n mọ́bẹ̀ bó ṣe wá nínú àdé ó yé wọn kí ló bá dẹ̀dà dẹ̀ sùn oníyáyọ̀ lẹ́bí náà á mọ̀ ní tọ́kùlọ̀ wọ́pẹ́kù ilé yìí lọ́wọ́ sí ilẹ̀ ẹ̀yẹn tẹ́gbọ́ ọba gbọ́ ẹ páyà ọba dẹ̀dà ẹ wá wá ń tẹ́ ẹ wá nǹkan láti fi àgàsọ lọ sọ́dọ̀ ọba dẹ̀dà tẹ́ẹ̀fì ṣe àkàbà tẹ́ẹ̀fì ṣe meal láti fi wá ojú rẹ̀ wọ́n bára wọn jíròrò ẹ̀já máa wò ká ronú sí ní tá a bá ṣe tó jẹ́ pé torí tọba adẹ́dá nìkan la ṣe ká wá fi bẹ̀ẹ́ láti fi kó ayọ̀ kúrò nínú pòsíṣàn tá a wà yìí. ó sì lè kéré tó torí ọba adẹ́dá ṣakúrò ni ọba tí máa dúpẹ́ ni ọba tó dẹ̀ gàníyù ni ọ̀rọ̀rọ̀ kí lọ́ba adẹ́dà sùn ó ní gbogbo yín tẹ̀ máa ń bẹ̀rẹ̀ ó bẹ̀rù láti ìgbà tá a ti dá ẹ̀dá títí tí òpin ẹ̀dá àtẹ̀yìn àtàlùjẹ̀nu àti ẹranko tóun wá ń fún olúkálukú ní tí ń tọrọ kò ní tí ì tó ká fi ọwọ́ tàbí abẹ́rẹ́ ká fi kan omi ká wá yàn báyìí nínú bíi ọláwọn ṣe gbòòrò tó nítorí náà òun nìkan là á máa tàbí ọ̀dọ̀ rẹ̀ nìkan là á ti máa wá ràn lọ́wọ́ wọ́n sí fi tí wọ́n ti ṣe tọrọ lọ́kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń fi tọrọ kan ní a oníṣẹ́ kan tó ń bẹ̀ ń fẹ́ ọ pẹ̀lú kò dúró gbowó tó fi lọ kówó yìí má bàa bà bí wípé yóò òkùtọ́ba kò ní wúlò mọ́ òun bá invest ẹ̀ ó bí ẹran pípọ̀ ó bí oko pípọ̀ gbogbo ẹ̀ ìjọba àwọn síbẹ̀síbẹ̀ nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ni òun ló dẹ̀ fi pé ó kóra ró lórí ẹ̀ kò jẹ́ kó wọ̀ ọ́n lójú kò ńgbò ya tèmi tìǹde ọya owó ọjọ́ sí bá mọ̀ òun àwọn ẹran yìí àwọn oko rẹ̀ àti gbogbo ẹ̀ owó rẹ̀ nù mọ́tì ní ṣe à ńgbà tí o dúró gbowó kówó yẹn mọ̀ di wípé tí válù rẹ̀ wà lọlẹ̀ tí mo fi ṣe fún ọ jẹ́ pé ń tóun ṣe ìjọ náà lọ́hùn ṣe láti fi rẹ̀ nìkan kó àwọn yọ nínú táwọn wà nù rẹ̀ òkúta tó bo wọ́n mọ́lẹ̀ ó dẹ̀ yí lọ sókè kì í ṣe ẹ̀yẹ nìkan aléyìí tó sọ nínú mọ̀lẹ́bí òun kan obìnrin ni òun ti ń lé láti jẹ́ wípé òun bá ṣe ìbàjẹ́ opportunity wa wá ń jọ kan ó ní bùkátà wa sọ́dọ̀ òun wá fẹ́ lo èyí láti fi bá ṣèbàjẹ́ àwọn ti ṣetán láti ṣèbàjẹ́ ọmọbìnrin wa pariwo páyà ọlọ́run ọba má jábàlẹ̀ alábàlẹ̀ gbólóhùn tó sùn yìí ẹ̀rù ọlọ́run ọba bá òun sùn ràkì òun ò ṣe bàjẹ́ tó pé torí rẹ lòun fi ṣe ìwọ̀ba adẹ́dà kó àwọn yẹn òkúta tó ń lọ sókè kí ni tí a ń gbà lérò tá à ń fi mú gbogbo ilé wa gbogbo ohun tá a bá ṣe láti fi wojú rẹ ọba adẹ́dà ó ṣe lè wù kó kéré tó a lè fi ṣe tawassul a lè fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọba adẹ́dà láti fi wojú rẹ bọ̀tú pé kí ni ká ṣe nínú àníyàn wa láti fi wojú rẹ ọba adẹ́dà nìkan ló fi jẹ́ wípé àwọn sálàf rọ̀dí aláàánú ohun tí wọ́n máa ń ṣègbìyànjú lé lórí gbogbo ìgbà ní wípé ní táwọn ọba ṣe kó jẹ́ pé torí tó bá dẹ́dà nìta ọmọ tọ́pọ̀ náà kọ́tà àti mú wá rí nínú ìjòkó wa wípé wọ́n máa ń ṣe ládùúgbò ní wípé ìwọ ọlọ́run ọba gbogbo nǹkan tó wọn ọba ṣe kó jẹ́ torí rẹ̀ nìkan má jẹ́ kí torí tẹ̀dá kankan ó nípìn bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ èèyàn ò lè fi bẹ ọba adẹ́dà. nínú gbogbo wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fi ń bẹ lọ́hùn tí wọ́n ṣe wọ́n fi ń bẹ lọ́hùn báwọn bá adẹ́dà báwọn títí títí òkúta tó lọ tó bò wọ́n mọ́lẹ̀ ó dẹ̀ fi sí sókè kí náà ti mú eléyìí wá ní wípé tiwa ní ká sin ọba adẹ́dà tiẹ̀ ní kọ́ gbọ́ bùkátà wa ká mójútó ní tó ní ká ṣe ká má yà sí bí èyàn ní wípé ká ṣe istiqama torí gbogbo àwọn nǹkan báyìí ó ní ó wa yọ nínú gbogbo háàlù tá yi wà yìí kìí ṣe wípé ká wa máa taka ká lè wá ojú ọ̀nà tí kìí ṣe tí ọba adẹ́dà lọ́wọ́ sí látara bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí. wọ́n fẹ́ ká ṣe nínú ìjọ mẹ́wàá àkọ́kọ́ yìí ò ní tàkìkì tàfíìd ká ṣe ìkíláàs ká tún ìkíláàs wá ṣe kìí ṣe èèyàn nìkan ká mójútó ìmọ̀ bá bíyà ọlọ́run ọba òsè ní jẹ wáńjọ́ gbèǹdé àlìkíyàmù ìmọ̀ wo ni kí ni ọba adẹ́dà sọ. So kí ló fi rẹ̀ lórí gbogbo tá a bá fẹ́ ṣe bó lè jíṣẹ́ mọ́sílà lọ sílàm ṣe ṣe tá à ń bá wá ń ṣe báyìí ká máa mú wá pẹ̀lú àníyàn pé àti fi ojú rẹ̀ ọba adẹ́dà ká má gbóyà láti tẹ òfin ọba adẹ́dà mọ́lẹ̀ bó ṣe léwu kó kéré tó torí pé kí ni kí lọ́ba adẹ́dà sùn tásàbọ̀nà wọ yìí ni wọ́n wá ẹ̀ńdọ̀ lọ́ọ̀yà ọ̀hún a lè máa wò wípé ó kéré lójú tiwa ṣùgbọ́n bàbàrà níwájú ọba adẹ́là bẹ́ẹ̀ náà ni ká máa mú súnà òjíṣẹ́ mọ́sálà àlọ́sílà ká máa mú wa kì í tún ṣe yàn nìkan ká ṣègbìyànjú gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ká má fi jọ tàwọn ọ̀tẹ́ ẹ̀sìn èèyàn ní wípé ká ṣiẹra fún tẹ̀sẹ̀ bòhò ìmá ìmá fàtàfarawé àwọn ọ̀tá ọba adẹ́dà àwọn kò fà á. ká yẹra fún ka ká máa jẹ́ kó múmú gbogbo ìgbà wípé ọjọ́ kan ní ọjọ́ kan ọjà yìí ń bọ̀ wá tú èyàn ní wípé àmàgbà tí ọlọ́jọ́ òde ká wá máa múra pẹ̀lú iṣẹ́ eré bó ṣe lè kó kéré tún ìkíni ká má ìmójútó ní gbogbo ìgbà. ìmá ṣe azkar subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه سبحان الله والحمد لله ولا إله إلا الله لا أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اغفر لي وارحمني واديني وعافيني وارزقني kama ṣe yìn ní gbogbo ìgbà kì í ṣe yẹn o pataki ó pàtàkì torí ọ kí ni ọba adẹ́dà oníkúlù adam adama bá ṣe lati fi ojú ti emi o de ni ti ma lada ìrún ni o ìta kíńjàmọ́ ìta dákí náfìlà ni o gbogbo ní òǹdìwọ̀n aládàtà gbàǹbẹ̀ ìlà àyàfà àwẹ̀ àwẹ̀ o fọ iná wùlé ọba adẹ́dà ní tèmi ni wàá na ájùzìbè èmi ní sẹ̀sán rẹ̀ ẹ̀yìn ní sẹ̀sán rẹ̀ bí àfijọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàwó ló fi jẹ́ wípé nínú àwọn tó jẹ́ pé ọba adẹ́dà máa ń tijú òní àwẹ̀ ẹni tí ń gbà àwẹ̀ kìí ṣàwẹ̀ nìkan ẹni tí ń dìde lóru láàfin sọ́ngbà tí Ramadan parí wípé Ramadan ti lọ lóòótọ́ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ Ramadan kájẹ́ kó lapa nígbèsí ayé wa nínú ẹ̀kọ́ rẹ̀ tá a ní kó jẹ́ kájẹ́ kó lapa nígbèsí ayé wa kò ní. dídìde lọrọ torí wípé kí ni ẹnikẹ́ni tí ń bá ń pẹ́ lórí ò tí ń sùn lóru èyí tí ń pẹ́ lórí ìdúró lóru tí ń bọ́ba dẹ́dà múlẹ̀ pẹ̀lú ọba adẹ́dà ò ní jákàmùnà kò ní jẹ́ kò ní dójútì ní nítorí bá ń fẹ́ ọba àdẹ́dà ọba fẹ́ torí pé kí ọba àdẹ́dà kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá sọ nínú ntọ́ba àdẹ́dà ni kó ṣàlàyé fún wa wípé kò sí tí èèyàn fi sún mọ́hùn lẹ́yìn tó ń ṣe lọ́rùn yẹn bíi wípé kéèyàn máa mú náà wàá fìlùwà téèyàn bá ń ti mú nàwáfíìlì wá yóò máa ní sísún mọ́lọ́n ọba nàwáfíìlì tá a wẹ̀ ní nawasil ti irun ni o nawasil ti ìmọ̀ ná owó náírà ni lẹ́yìn ààwẹ̀ irun irun ọ̀ràn yẹn lásìkò rẹ̀ láwọn àsìkò wọn ká má sọ pé torí wípé àwọn masajid wà ní títì ká wá sọ pé ìgbà tó bá wà láàkìyàn sí rárá èyí ò gan ló jẹ́ kí ó pọn dandan lórí wa ká ṣọ́ àsìkò dáadáa bó bá ti tó ká tètè mú wa torí téèyàn bá ti ń ṣọ́ ìwọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà yóò fún lọ́wọ́ ẹni tọ́ba adẹ́dà bá dẹ̀ fún lọ́wọ́ yóò jẹ́ kí gbogbo ohun tó bá dá kó máa bọ̀wọ̀ fún un tí ń bá ń fẹ́ ọba adẹ́dà ọba fẹ́ nínú àdéhùn kò sí ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ bó ṣe wà nù sọ Bukhari pé. وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ẹrú mi ò ní yé máa súnmọ́ mi pẹ̀lú nawafil títí ó fi jẹ́ pé yóò di àyànfẹ́ mi kọba adẹ́dà kọ́ mọ́sá jẹ́ àyànfẹ́ wa. kì í ṣe ẹnìkan tadbiru ta'mil wa ta'lil wa zikr azkar generally torí wípé kí ni specifically òjíṣẹ́ náà sàásìlám dákọ rẹ̀ nínú hadith tí ibn umar radiyallahu anhu mọ́gbà àti mímìnà ayá mi náà àfọmọ inda Allah wàlá habbu ilayhi al-amal fihinna min hadhihi al-ashr فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد gẹ́gẹ́ bó ṣe wá ní inú musnad imam ahmed kò sí ọjọ́ kan tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ṣíṣe gbangban níwájú ọlọ́run ọba tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nítorí náà ẹ kún fún ìmá polongo la ilaha nínú rẹ̀ alihamdulilayi nínú rẹ̀ allahu akbar nínú rẹ̀ àti àwọn àkàrò oríṣiríṣi ló fi jẹ́ pé Abu Huraira radiyallahu tó bá ti jáde níjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ní gbangba ni o lọ́jà ni o nínú ilé ni o lẹ́yìn ni o yóò máa polongo ni Allahu akbar làhálà gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ní lẹ́yìn gbogbo òun iṣẹ́ yẹn nìkan sadaqat àmà pàápàá jùlọ àwọn olùkọ́ tó jẹ́ yí pé aládàáni ni àtàwọn tí wọ́n lọ máa ń bá lọ nísìn torí ń bẹ lóde àti nira bó sí wọn látara bẹ́ẹ̀ kí lọ́ba adẹ́dà sọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sílẹ̀ ní ìtaànà ní sàdákà kò bú tí a ní kù yóò jẹ́ kó sun sí ni màá nọkọ ṣọ́ọ̀tì sọ̀dọ̀kọ̀ lè máa lọ́wọ́ àwọn mùsùlùmí sàrà àtàtì fún yàn. kò bùn tá a ní lọ́rọ̀ kò bùkù ó yọ̀jẹ̀ ó lékun <clears throat> torí wípé èyí tó kéré ní tí ọba adẹ́dẹ́ ó fi ṣe ìlọ́po ìrọ́pò síbẹ̀ òní ìlọ́po mẹ́wàá bá dáa sí tá a sí nítorí bá sí bẹ́ẹ̀ ni ìlọ́po yẹn ó sì máa peléke peléke peléke sí tí ó sì gbogbo eléyìí. ifṣà salam kìrààtì quran ìṣe dáadáa sáwọn òbí mo ní ìyọjú sí yín alẹ́ pè mo kàn ní fóònù yín náà ní kí n béèrè àlàáfíà yín ṣé dáadáa lẹ́wà ẹ ṣàdúrà fún mi ẹ ṣàdúrà fún mi bó ṣe léwu kó kéré tó kà náwó sí wọn ẹbí. ìmọ̀ sálámà sọmọ làkejì oúnjẹ tá a sè nílé wa tàbí tó tútù àwọn tí wọ́n wà lárọ̀ọ́wọ́tó wa ká sì náwó sí wọn akàn àṣẹ́ńjẹ kan nílá bá ní ká gbé ránṣẹ́ sẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni àwọn alábàágbé ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn ọmọlàkejì lọ́kọ̀ọ́láyà àwọn táàrin wọn fẹ́ rí bákan ká ṣàtúnṣe rẹ̀ ó pàtàkì torí àwọn aṣẹ ẹ̀rí tó lágbára lélẹ̀ kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ ó ní wọ́n sọ fáwọn sàbí rọ̀bí ara ànú ó ní ṣé kí n fún yín ní kí n ṣàlàyé fún yín ní tó dáa ju ìrun àwẹ̀ ájì àti zakat lọ àwọn sàbí ó yà wọ́n lẹ́nu ó ń ṣe àtúnṣe láàrin ọmọ ìyá torí wípé kí ni tí ò bá sì tún bínú òbí máa fa gbogbo rẹ̀ dànù ìjọba adẹ́dà kó bá tún àwọn ọmọ ìyá wa gbogbo ṣe àti a máa pàṣẹ dáadáa a máa kọ́ ìbàjẹ́ nǹkan báyìí ọ̀dà ẹ̀jẹ̀ á yẹra fún nǹkan báyìí lọ́dà ẹ̀jẹ̀ á máa ṣe aburú kò lójú ọ̀nà fáwọn ọmọlàkejì àwọn ìmáa ṣe dáadáa sí wọn ìmáa bàbàrà àwọn àlejò ìmáa ná sójú ọ̀nà ọba àdẹ́dà tó mọ́ṣáláṣí ràgé síbẹ̀ ẹni fáà oríṣiríṣi náà ìmáa mú aburú kúrò lójú ọ̀nà ìmáa ṣe dáadáa sí aráalé ìyàwó ọmọ ẹbí ara ìpàlẹ́yà pípa iléyá ọlọ́lá jù pé ká sọ pé a máa lé owó aṣọ fún ra wa fúnyàwó fọmọ lọ bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe pọ̀ fún wa sí lọ́dọ̀ ọba àdẹ́dà eléyìí pàtàkì ìmàmójútó àwọn ọmọ òrukàn àtàwọn opó ẹnikẹ́ni tó bá fẹ́ opó oríire ńlá ló wà rẹ̀ ẹnikẹ́ni tí ọmọ òrukàn bá wà lábẹ́ rẹ̀ a sábàbí oríire lọ́lọ́run fi sí lọ́dọ̀ kó ṣe gbogbo àwọn ìgbìyànjú bí ó ṣe jẹ́ fún wọn tí wọn yóò fi tara wọn rí ìkẹ́ ọba àdẹ́dà ìmá lọ bẹ àwọn tí wọ́n jẹ́ aláìsàn ìmá lọ bẹ̀ wọ́n wò ìmá bú àbùkátà fún àwọn ọmọlàkejì ẹni tí gbèsè wà lọ́rùn rẹ̀ ni àtàwọn bámbámbámbám lọ. ìkún fún àsàlátù fòjíṣẹ́ násà sọ́làm ti ṣe ní gbogbo ìgbà àbí nínú àwọn sọ́làm tọba ti di wípé àsìkò báyìí gbogbo ẹ̀yìn irun wọn ó ṣàsàlátù ètò kéré jù wọn mọ̀ wa torí wípé kí ni ọba adẹ́dà ni ẹnikẹ́ni tó bá ṣe àsàlátù kan fójíṣẹ́ náà sí lára ọ̀sánlá òun ó ṣe mẹ́wàá fọlọ́ rẹ̀ òun ó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ̀ fún òun ó fún un lágbèjà mẹ́wàá kìí ṣèyún nìkan lópin ìgbà tí n bá ti ń sàṣà láàtò fójíṣẹ́ náà sí lára ọ̀sánlá àwọn màláìka ọmọ àṣàṣà láàtò fún kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọlàkejì o lè ní dáadáa lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe gbé dáadáa kalẹ̀ o gbọ́dọ̀ pẹ̀lú ká máa ṣàdúà fọ́mọ́là kejì lẹ́yìn wọn ìmọ̀ pé àmánà ìṣe dáadáa sí àwọn tí wọ́n rọ̀ mọ́ òbí èèyàn tó jẹ́ pé àwọn òbí èèyàn alápọ̀nlé ni wọ́n jẹ́ fáwọn òbí èèyàn káwọn àwọn òbí tó jáde láyé ìgbà tí wọ́n bá jáde láyé tán gan a máa a máa ṣe dáadáa sí wọn eléyìí pàtàkì ìmọ̀ mú àwọn ànáwá fèlè wa ìmọ̀ ṣàdúà ìmọ̀ wà concern fún hálù tí mùsùlùmí wà lórí gùnmẹ́rẹ̀ẹ̀rin ayé ìmọ̀ abẹ́lọ́hún ọba fún àlè ìsìkọ́mà ìwọ ọba adẹ́dà àti ìrùrè náà látara wípé kí ni àjẹ́ mùsùlùmí torí kò sí oríire tí ó tó kéèyàn jẹ́ mùsùlùmí ó sì jẹ́ pé kò sí orí ibu tó tó kéèyàn jẹ́ kéèyàn gbélé ayé ṣe nǹkan ní yàtọ̀ sí Islam àti ìwúre náà pé ajẹ́ mùsùlùmí káwa máa bẹ lọ́wọ́n ọba ìwọba adẹ́dà jẹ́ atán pẹ̀lú rẹ̀ kó fi jẹ́ wípé ibi tí Islam ti jáde ọjọ́ ọgbà àdìjẹ́ náà. a lè deliver ara wa síbẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àríkìá wà nínú dùá òjíṣẹ́ ní fúlàfúlà aláwọ̀ ya wọlé ẹ̀lẹ́ islam alì sabitni alẹ́lẹ́ islam àti alkọ́kọ́ wà náà alẹ́ ọba adẹ́dà ọba tó jẹ́ olùdarí islam àtàwọn tí wọ́n ń fẹsẹ̀ mi lórí islam kí n wá bá pẹ̀lú rẹ̀ àmọ̀ṣàdọ́ fáwọn mọ̀lákejì gbogbo àwọn nǹkan báyìí á mójútó pẹ̀lú ọ̀kúnkúndùn a lè má the opportunity àti lọ hajj lóòótọ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan dáadáa dáadáa dáadáa tí àbá máa ṣe nígbà tá a wà ní hajj káyì máa ṣe nílé náà ọba adẹ́dà yóò fún wa ní ládàá rẹ̀ ní bí ìgbà tá a wà ní hajj àsìkò ní tọ́jẹ́ pé èèyàn máa lo opportunity rẹ̀ láti fi kí ni láti fi ju rẹ ọba adẹ́dà kí tiwa má bàa dààmú ń kí tiwa má bàa bàjẹ́ bẹ̀ kí tiwa yanjú ń gbogbo nǹkan ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ àkóso rẹ̀ òun ló ní àtúnṣe rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ òun láà máa sádi òun láà máa sábà òun láà máa képè òun láà máa ti òun láà máa wá rẹ. eléyìí pàtàkì fún wa ní inú oṣù tá a fẹ́ bọ́ sí mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ a máa polongo ìjọba ara ọba adẹ́dà ibikíbi tá a bá wa a pàdé ara wa ni. subhanallah alhamdulillah wàlá ilaha illallah allah akbar wàlá hawla wàlá. pàtàkì tá a gbọ́dọ̀ mójútó a wà máa fi bẹ ọba adẹ́dà wípé. kó fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà ara lórí rẹ̀. jẹ́ àmà tọrọ lọ́dọ̀ bá jẹ́ ń pẹ́ láyé lórí dáadáa jì sún mi látúbọ̀ tán dáadáa. اللهم إني أسألك حسن الخاتمة وأعوذ بك من سوء الخاتمة ولو ضمنت الجوع ينتهي ما جنتبرك اللهم إني أسألك توبة النسوء قبل الموت ولا ọba jẹ́ kí n túbá kú nínú tó ọ̀fẹ́ kó tó di pé mo jáde láyé يا مقلب القلوب ثبت قلبي على دينك ọba dẹ́dà tó jẹ́ pé ọwọ́ rẹ̀ lẹ̀ ní ẹ̀dá wa ibi tó bá wù ọ́ lọ́ọ́ máa mìíràn sí fi ẹ̀mí mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ wọ́yà mọ̀sọ́fẹ́fẹ́ kúrò sọ́fẹ́fẹ́ tọ́lbí ìlà tó àtẹ̀ wọ́tọ́ máa darí ẹ̀mí ẹ̀dá bó ṣe wù ọ́ darí ẹ̀mí mi sí ìmọ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ fún mi ní ìmọ̀lẹ̀ nínú gbogbo ohun tí mò ń bá ń ṣe èyí ò ní wípé jẹ́ máa ṣe bó o ṣe fi wọ́n jíṣẹ́ náà tìlàtọ́là pẹ̀lú àníyàn àti rójú rè ní gbangba ọjọ́ gbẹ̀ǹdà kíá. bá ń ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí àṣepamọ́ ni kì í ṣàṣedànù anytime tí wàhálà bá fẹ́ dé bó ṣe lè wù kó gbóná tó a lè fi bẹ lọ́run bá pé wọ ọlọ́run ọba wọlá nǹkan báyìí tí mo ṣe tó jẹ́ pé torí tiẹ̀ ni mo fi ṣe kò mí yọ nínú ewu yìí ọba adẹ́dà lókun yẹ̀ bó ṣe kó àwọn ẹni àkọ́kọ́ yọ ló fi jẹ́ wípé ìmá tún àníyàn wa ṣe lórí gbogbo ń dá ń pé torí tọba adẹ́dà ó pàtàkì ìmáa ṣe bọ́ba adẹ́dà ti fi mójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ọ pàtàkì ìmáa wá mú wá ní pípọ̀ kó lè fi gbà di wípé a di ẹni rè ó pàtàkì torí wípé tá n bá ti ń ṣe é báyìí tá n dẹ́ ń ṣe pípọ̀ Ibn Qayyim Jawziyya rahimahullah rahmatawasiya Sheikhul Islam Sani ó ní. màláìkà téèyàn bá ti fẹ́ kẹ̀rẹ̀ yóò máa rìnyàn níjà kìíní nínú sísẹ́mù ẹgbẹ́ à ó tún kẹ lẹ́yìn tún ṣe lẹ́yìn tún ṣe lẹ́yìn ló fi jẹ́ wípé ẹni tí ń bá ń lé ọ̀hún kì í rẹ̀ ó sì jẹ́ pé ẹni tí ń lé ayé náà kì í rẹ̀ ká wá sacrifice ayé láti fi lé ọ̀hún bóò láti sacrifice ayé láti fi ní ọ̀run gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe níta ayé ká jẹ́ kó dá lórí bọ́lọ́run ọba ti fẹ́ ó sì fi wọ́n jíṣẹ́ náà sílá sílá ká mú wá pẹ̀lú àníyàn àti ìfirójú rẹ ọba agbẹ́dàjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àkíyà látara eléyìí ló fi jẹ́ wípé gbogbo ìṣesí wa yóò jẹ́ pé torí tọba adẹ́dà nìkan tọba ti dàbáyìí ọba adẹ́dà yóò dì í ẹni tó jẹ́ wípé di tí nǹkan kan bá fẹ ṣẹlẹ òun yóò mójútó yóò kọba dẹ́dà mọ́tò àgbà wa kọ́ má jà á ní ìpín aburú nínú gbogbo tí ń bá lọ kọjọ́ kìtì wá ń kọba gbogbo tí ń bẹ ń kọba rẹ tó ọba gbogbo tí bá ṣe yín kọ́yà ya dúró kọ́ bá kásẹ̀ àbúrò lẹ̀ kọ́ wá sí pọ̀kànbalẹ̀ àtàláfíà lásìkò ìrọ̀rùn kò fi sí wà lọ́wọ́ kò fi sí ìlú wa. Ah, àmì àdẹ́dà subhanahu wa ta'ala kọ́ṣọ́ wa tayọ mẹ́wàá àkọ́kọ́ zòlìjíjà tí ń bọ̀ yìí kó jẹ́ kí ọdún náà kó jẹ́ kí a sórí ire pẹ̀lú rẹ̀ kó má ṣe tiwa ní aburú nínú rẹ̀. Ah, eléyìí ní sókítà ẹ̀ka sọ lání ká sọ lórí mẹ́wàá àkókò torí wípé kí ni níbi tó bá bàrà dé ó bá bàrà ju mẹ́wàá ìgbẹ̀yìn inú Ramadan lọ. torí wípé mẹ́wàá àgbẹ̀yìn inú Ramadan òru kan ṣoṣo ló jẹ́ kó pàtàkì jù èyí òru lẹ̀ láti pàtàkì but mẹ́wàá àkọ́kọ́ inú Ramadan gbogbo rẹ̀ ni òru àti ọ̀sán òun ló ń dẹ̀ méèkì ọjọ́ òjíṣẹ́ náà tó náà sọ pé kò sí ọjọ́ kan tí iṣẹ́ eré máa ń wọ ọba adẹ́dà pé kéèyàn fi súnmọ́ òun bíi mẹ́wàá àkọ́kọ́ ẹ̀ ó fi jẹ́ pé ká má ọgọ́rọ̀ bá a ṣe máa digbá dẹrù tá a máa fún jà fún mẹ́wàá gbẹ̀yìn Ramadan àìsáàbà àti bẹ́ẹ̀ fún mẹ́wàá àkọ́kọ́ ní oṣù rẹ̀ ìjà tọ́lẹ̀ jẹ́ pé àṣìṣe kí a mú mẹ́wàá yìí náà ní ọ̀kúnkúndùn láti fi súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú gbogbo tí ọba adẹ́dà tó láàlẹ̀ pé ká fi súnmọ́ òun ká dẹ̀ fi jò òjíṣẹ́ ńlá Muhammadu bàtúnà ká ṣe é pẹ̀lú àníyàn àti wójú rẹ̀ ọba adẹ́dà nìkan ká dẹ̀ kún fàdúrà ọba adẹ́dà tó jẹ́ kárùúrè pẹ̀lú ìsìláàmù tó fi ta wá lọ́rẹ̀ à ń tẹ̀ kó jẹ́ ká sọ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ sínú firdaus subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk a ní kí apos nǹkan bá lọ lórí adab torí wípé tá a bá lẹ́yìn sunday eléyìí yọ́mọ̀ ahadi eléyìí yọ́mọ̀ ahadi tí ń bọ̀ á ti bọ́ sínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn láti fi jẹ́ pé gbà wá níyànjú ṣe á ní ojú kòkòrò iṣẹ́ rẹ̀ níjọ́ mẹ́wàá tí ń bọ̀ kí ọba adẹ́dà kọ́ má fi dùn wá. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu. jazakum allah khairan sheikh. wa alaykum asalaam anta fa jazakum allah khairan jaza. Kọ́lọ̀n kó wá wa sọ nílẹ̀ sọ àwọn olóòrè. Kó wá lọ́rẹ̀ mí lórí dáadáa. Ààrẹ àtẹ̀mí náà. Alhamdulillah. Ìbéèrè àkọ́kọ́ sà. Ẹni ó ní òun wà ní ọmọdún um, òun wà ní ọmọdé nígbà tí bàbá àwọn àti ìyá àwọn tí wọ́n jáde láyé so ó ní nígbà ẹ̀hùn jẹ́ ọmọ ọdún mẹ́fà nígbà tí bàbá àwọn jáde láyé àgbà tó ń pé ọdún mẹ́sàn-án ìyá àwọn jáde láyé ó ní àwọn mẹ́rin tẹ̀ ni ni wọ́n bí so ó ní àwọn fámílì ni wọ́n wá kó àwọn fún so wọ́n ní wọ́n pín àwọn káàkiri ni ó wá ní ohun tó wá padà mọ̀ ní wípé eh, bóyá ẹ̀gbọ́n bàbá ni àbábúrò bàbá ni tí àbábúrò ìyá tí wọ́n fi òun sí lọ́dọ̀ ó chèǹjì ó kọ òun sí titi ẹ̀ nítorí wípé kò lọ́mọ tó fi jáde láyé so ó ní ìgbà tó ń wá ka hadisi tí wọ́n sọ wípé òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam sọ pé mani da'a ila ghairi abihi wa huwa ya'lamu annahu wa huwa ya'lamu annahu annahu ghairu abihi fal jannatu alayhi haram ولكنه هو أبي أبوه تو أم أم المرء sínú àbíyàn wàlẹ̀ àkàlà bí manzilatil um. àbúrò bàbá èèyàn lọ́kùnrin àtẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin ìbejì bàbá èèyàn ni wọ́n eyín ò ní wípé bàbá làwọn náà ìyá ẹ̀gbọ́n àyè èèyàn lóbìnrin àbúrò òye èèyàn lóbìnrin ìyá làwọn náà. ẹ̀gbọ́n bàbá èèyàn lóbìnrin bàbá làwọn náà. àbúrò bàbá èèyàn lóbìnrin bàbá làwọn náà tó di yé báyìí sùn but kí wọ́n fi ilẹ̀ ní ó bàbá rẹ̀ yẹn ló dáa jù kọ́ mọ́ fi yẹn ṣe wàhálà ó mọ̀ fìdí wípé yóò di bí aláìmoore. Hmm. àgbọ́yé ni ó kù káàtó fún àbúrò bàbá rẹ̀ tàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ yìí hmm. kó ṣiṣẹ́ lórí àgbọ́yé wọn kó fi jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọ́n sọ pé wá yá fowókọ̀ ìjà ṣe báyìí. ẹ̀sà ó dàbẹ̀ ní pé gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ sí ó jọ pé ẹni yẹn náà ti jáde láyé. ẹni yẹn ti jáde láyé bẹ́ẹ̀ yẹn àbúrò bàbá yẹn àbẹ́rẹ́ ẹ̀gbọ́n bàbá yẹn òun náà ti jáde láyé so ohun tí wọ́n ìdà ohun tí wọ́n láwọn wá ṣe sà ó ní pé àwọn wá change orúkọ yẹn padà sí ti bàbá àwọn wọ́n wá láwọn tún bá débi pé àwọn publish ẹnu bóyá dailies ní Nigeria one of the dailies in Nigeria so but issue tó wá wà ń bẹ̀ ni wípé àwọn ohun tó jẹ́ bí credentials àwọn àwọn document kọ̀ọ̀kan wà tó ṣe pé ó ti bí a initial name yẹn uh, specifically irú identification card national identification card ń sìn so ìyẹn ti bí a ó àbúrò bàbá yẹn so wọ́n ní kí ni advice tẹ́ fún àwọn lórí ẹ̀. nítorí wípé ó ti ṣe ó ti publicize ẹ̀ Hmm. wọ́n dẹ̀ ṣe legally hmm. wọ́n recognize ẹ̀ wọ́n recognize ẹ̀ pé ẹni tí ń jẹ́ báyìí tẹ́lẹ̀ ò ní ń jẹ́ báyìí nísìn. masala èyí tó fẹ́ jọ díẹ̀ kò sẹ́ni tó mọ̀ mí ní Najmudeen ní gbogbo ilé mi àti gbogbo àwọn tí wọ́n mọ̀ mí. ní gbogbo olú bídà tọ́wá hmm. Najim wọ́n mọ̀ bí tí wọ́n mọ̀ ẹni tó ń sọ àyìn tí òun mọ̀ gan sọ pé a ah, ilé ilé ibi báyìí hmm. ní ọ́fíìsì bàbá tó ń bá zọ̀húnmọ́ ọlọ́run àmọ̀tẹ́wà ṣe àwọn delegate tí wọ́n wá láti Riyadh ní hmm. kí ló kọ́ ọ̀rẹ́ àràfà nàìjíríà ah táwọn ṣe rí ọ yìí àǹtẹ̀ nàìjíríà dì í tí wọ́n dẹ̀ kọ́ lọ lórí mi lọ síwájú bàbá fún báàzì yẹn lọ́sùnmọ́ láwọn kan wà tó. tó fi di nàìjíríì nàìjíríì nàìjíríì nàìjíríì. ó wá di pé most of dọ́kúmẹ́ǹtì mi pẹ̀lú wọn nàìjíríì ni. ok. fún ara mi mo àwọn kọ sọ pé ẹ wá o sàtífíkẹ́ẹ̀tì mi àti gbogbo nǹkan tí mo ní láti ìpìlẹ̀ dópin o nàìjíríì lọ́wọ́ à ń bẹ̀ o. wọ́n wá fi ń bá mi ṣe lọ́wọ́ ní bisiqatil <laughs> mubalagha mo ní àkọ́ńtà hmm. bọ̀dà àwọn náà ò yọ mubalagha yẹn kó ń bẹ àwọn ní nàìjírímù dín mọ́nítọ̀ ẹjẹ́ àbílẹ̀ tó ti dọ́kúmẹ̀ntì wọn ní kò burú. Hmm. Eh, so eh, kò sí wàhálà nínú gbogbo kọ́ máa jẹ́ kó disturb òun lọ títí dọ́kúmẹ̀ntì tó péǹjì rẹ̀ yẹn kó máa mú wọn dání so that tó bá fẹ́ di họ́wùhọ́wù yóò present rẹ̀ wọ́n bá fi rectify rẹ̀ kò tó wàhálà gbà. ok jazakumullah khairan. ìbéèrè kejì ọmọ ìyá lóbìnrin ó ní nínú àṣà Yorùbá ó ń bẹ́ẹ̀ wípé tí obìnrin bá lọ́kọ báyìí tó wá àkọ́bí ọmọ tó bá bí síbẹ̀ wọ́n ní wọ́n a máa sọ wípé ó gbọ́dọ̀ gbé ọmọ yẹn lọ sílé àwọn fámìlì ti tiẹ̀ fún ohun tí ò ní dín ní oṣù mẹ́fà wọ́n ní kí ni Islam sọ lórí ẹ̀. fámìlì ìta nìyẹn. fámìlì tí obìnrin. láti lọ ṣe kí ni. wọ́n ti kọ́ sí ìgbà náà ni wọ́n ṣe àlàyé lọ rẹpẹtẹ. àwọn Yorùbá bó. so. tòró àbí wọ́n gbọ́ rí Yorùbá. àgbà ìgbọ́ rí sà. èmi náà gbọ́ but <laughs> tó bá jẹ́ pé gbígbé lọ yẹn hmm. mọ́sílá wà ń bẹ̀ tó wà rọ́ọ̀jà tí ò ní fi ara ní ọkọ tí ò hmm. dẹ̀ ní fi ara níyàwó náà tí hmm. ọmọ yẹn gan ó fi ní àmójútó kí wọ́n jọ ṣe tààwò náà alẹ́ ṣùgbọ́n tí kankan eléyìí Hmm. kí wọ́n má ṣe ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ah. Jazakumullahu khairan sir. Now, wọ́n ní ẹni tí àlùwàlá rẹ̀ bàjẹ́ rákà kejì sọ̀látù júmọ́ rákà kejì ni wọ́n wà àlùwàlá wa bàjẹ́ so ṣáájú kó tó tún àlùwàlá ṣe kó tó padà dé ìmáàmù ti ṣe tẹ̀sílìm wọ́n ní báwọn ni ó ṣe báwo ni ó ṣe sọ ìrìn. ìgbà tó lọ ṣàlùwàlá ṣé kò kò sọ̀rọ̀ tí ò bá ti sọ̀rọ̀ tí ò tó yẹ pé pàlùwàlá nìkan lọ lọ ṣe tó dẹ̀ padà hm. ó múra káàkiri yẹn wá kó ṣe tẹ̀sílẹ̀. tọ́wọ́ rẹ̀ jẹ́ yí pé ó ti ìjókòó ni wọn wà wọ́n ń ṣe tẹ̀síáwùdù ni. wọ́n wá kó náà jókòó kó ṣe tẹ̀síáwùdù kó parí ìmú rẹ̀. ó ṣe bìnnà ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó tọ ọ sọ̀rọ̀ in the process o hmm. kó tún kó mú zòrò wa ni. a tí wọ́n sọ yìí pé zòrò lòun náà ó mú wa ṣùgbọ́n. Hmm. ntọ́fẹsẹ̀ nílẹ̀ tí àwọn sàbẹ̀ sọ ní pé rọjá lánà táwọn bá ti mí sí júmọ̀ àyílà làwọn máa ń kí. ok ok ìlàkùn ọ̀kẹ́ wọ́n ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkùnrin tó ní ìyàwó kan lọ kó máa sọ̀rọ̀ ẹ̀yìn fún ìkànnà àwọn ìyàwó rẹ̀ níṣojú ìyàwó kejì pàápàá jùlọ kó máa sọ̀rọ̀ ẹ̀yìn nípa ìyàwó kejì níwájú ìyàwó àkọ́kọ́ tó dẹ̀ já sí wípé kò ní í ṣerú ẹ̀ níwájú ẹnì kejì nípa ẹni àkọ́kọ́ wọ́n ní sólẹ́tọ̀ bẹ́ẹ̀. a kò ṣe adúlù nìyẹn kò ṣe déédéé kò ṣe déédéé. wọ́n ní kẹjọ kẹ fún àwọn ọmọ ìyá wa ní. ọ̀rọ̀ ìyànjú lórí ẹ̀ torí pé wọ́n kó sí kíní púpọ̀. ok àdánwò tí ń bẹ ń bẹ̀ ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ìyàwó kan gan wọn ò tí ì yanjú ọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n fi ń kó sí kejì. Hmm. àwọn nǹkan yìí gba ẹ̀kọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. ẹ̀ẹ́dáwà òun ló bíi wọn ò dẹ̀ tẹ́ ìmúṣáwá wọn ní tí wọ́n wà àkọ́kọ́ yẹn gan wọn ò tí ì rí yẹn jú gan wọ́n dẹ̀ fẹ́ kó mi ìlé yóò á kó oríṣiríṣi wá. tí ó ti dáa jù tó o bá fi máa sọ̀rọ̀ ẹnìkan ní dáadáa níwájú èkejì kọjá láàrin ara wọn síra wọn kọ́ ọ̀dẹ̀ máa sọ kìí náà fún tèkejì láti fi gbà níyànjú láti ṣe dáadáa ọ̀dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra sí bó ṣe gbé kalẹ̀ tí ò ti hmm. wá ní bí ìkùnsínú fáwọn méjèèjì obìnrin bọ́ ọ bá ń ṣe tiẹ̀ gan yóò sọ pé o kórìíra òun hmm. àdámà wọn ni wọ́n máa wọ pé gbogbo ètò ń ṣe ojú ni hmm. ẹ̀tàn ní nǹkan kan oríṣiríṣi báwọn mọ̀ mọ̀ bìjọ́ kan ẹ̀ wà. àdámà wọn ni because tọ́ ọ bá ti fẹ́ ṣe ìyàwó kejì báyìí ìbéèrè tí a kọ́kọ́ tí obìnrin ó béèrè lọ́wọ́ rẹ̀ pé pé nǹkan kan kù lára òun tóun ò tóun ò ní ni tàbí tóun ò ṣe tó fi di pé ètò kùtọ̀ tó ọbẹ̀ wá mẹ́nu tó ọbẹ̀ wá mú dágbálé nìsín <laughs> nù. ṣùgbọ́n ṣáàmà a lè bímọ ọ̀kan lọ àti ẹ̀ǹdẹ̀ náà ọ̀pá kó jẹ́ ká bímọ jẹ ọ̀kan lọ. gbogbo wọn la nífẹ̀ẹ́ sí hmm. ṣùgbọ́n dájúdájú ọ̀kọ̀ọ̀kan nu wọn yóò ní nǹkan kan tó ṣe tó a fi yìn kan lọ. obìnrin ò ní ṣe <laughs> láíláí ọkùnrin ni yóò ní sùúrù yóò dẹ̀ gba nǹkan Hmm. àti gba nǹkan mára àti tú ọkọ̀ yẹn kọba adẹ́dàkọ́ àmọ́ sí ó ní ibi jésù àfáàfà ó jẹ́ pé ìṣàlà hmm. ìṣẹ́lẹ̀ níwájú àjòkó rẹ̀ láti fi tún inú ilé ṣe kọ́lọ́wọ́n ọba kọ́mọ́dàlẹ́ ẹnìkọ̀ọ̀kan wá rú. àmín àmín ya Rabb àmín ya Rabb náà jazakumullahu khairan náà wọ́n béèrè wípé obìnrin tí wọ́n ní ṣó ṣeé ṣe kóbìnrin ó lóyún kó sì máa rí nǹkan oṣù. àìpé ní nǹkan oṣù dẹ́mu fásit ni wọ́n pè. èèyàn ní wípé ó lóyún lóòótọ́ o ṣùgbọ́n ó sì ń rí ẹ̀jẹ̀. Mhm. ní àkáàfin sọ ní ní ìbẹ̀rẹ̀ akadari bí lórí tààrà wípé obìnrin tó lóyún ó lè rí nǹkan oṣù ó lè rí ẹ̀jẹ̀ hmm. àwọn àgbà tí ó rí dà ó sọ wọ́n ṣe gbogbo àwọn àlàyé yẹn síbẹ̀ ọgọ́rọ̀ gbà tẹ́jẹ̀ yẹn bá wá báyẹn píríọ̀dù tẹ́jẹ̀ yẹn fi wá ó máa ń jẹ́ kó jẹ́ balance carried forward fún olóyún. Hmm. instance méjèèjì ló ṣẹlẹ̀ báyìí ọ̀kan nínú àwọn ọmọ ya wa oyún rẹ̀ ó ti ń wọ oṣù kọkànlá wọ́n ti wá kó oríṣiríṣi lé lọ́wọ́ pé kọ́ máa fà but torí wípé medical doctor ni ó dẹ̀ wà very intelligent gbogbo tí wọ́n bá kó jù lọ́wọ́ pé kọ́ máa fà yẹ á mú wá àní bó ti ẹ̀yẹ pé yóò ti ẹ̀ gba ti onísùnà wípé àwọn onísùnà yìí wọ́n kọ̀ tẹ́lì múfúmẹ́ǹtì òǹkà ní ẹ bá yẹ̀ wò kí ni wọ́n kọ síbẹ̀ yaqulu amina tún fi yawmi mawlidi yìí wallahu ní iṣẹ́ ìwú mi náà dọ́rọ́rí. wọ́n ní kọ́ máa fà náà wípé ìyá eh, Amina ìyá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ ọ̀sọ́lá wọ́n sọ níjọ́ kí wọ́n ti òjíṣẹ́ náà àṣánà yìí pé gbogbo ìgbà tó ń fi gbé oyún òjíṣẹ́ náà àṣánà mọ̀ ìnira kankan ọ̀kan òun mo wá tú fún un mo kà sí létí ó ní ẹ̀ẹ́n ó ní ṣe ní kó ń tẹ́ ní kó mọ pàdé mo ní bẹ́ẹ̀ ni mo ní tí mo fi sọ yìí pé àyíkára rẹ balẹ̀ kó gbọ́ súnà èyí kó kéwu mọ́ ẹ̀kọ́ ọrẹ yóò máa sọ ọ́ di bọ́ọ̀lù tí wọ́n máa gbá kanì tọ́lá àwọn tí wọ́n fún àwọn òbí rẹ ni àwọn náà dẹ̀ lọ rìn kan pé wọ́n wòye pé ah, orí ọmọbìnrin tí ń kọkànlá so ọ á béèrè kí ni ṣe wọ́n ní máa ka ọ̀pọ̀lọpọ̀ máa ka tí màá ọba nínú tó lè o lè jókòó kọ́ ọmọ kò ṣe gbogbo ẹ̀ mo ní bọ̀dù mo fẹ́ béèrè o ṣé orí ẹ̀jẹ̀ nínú oyún yìí ó ní o fẹ́ kọjá o fẹ́ kọjá fíìlì rẹ ó ní ìpínlẹ̀ Islam ẹ̀sìn mo ní rárá n tí mo fẹ́ kọ́ understand ni wípé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn yóò kọ ẹ bí ṣe ṣe ọgọrọ àwọn nǹkan tó ń ṣe ni àwọn àlàyé dẹ̀ máa wà tó jẹ́ pé yóò jẹ kí gbogbo ẹ ó yanjú sí dáadáa mo wá sọ fún mo nítorí wípé tó o bá ti ní nǹkan oṣù báwọn oṣù yẹn ó lè wà added ó ní bẹ́ẹ̀ ni ó ní nípìlẹ̀ first three months òun rẹ́jẹ̀ ó ní kùn òun tẹ̀ rò wípé bọ́yá oyún rẹ̀ ti lọ ni ìgbà tó tún tún wọ́n bí seventh month òun tún rẹ́jẹ̀ tó ń wò pé bọ́yá miscarriage ti ṣẹlẹ̀ ni ó ní kò sí nígbà táwọn ṣe test táwọn ṣe gbogbo ẹ̀ torí wọ́n ní facilities gan níbi tí ó wà tó ti ń ṣiṣẹ́ ó ní òun tún rẹ́jẹ̀ mo ní gẹ́gẹ́ bí n tí ọ̀kan nínú àwọn àfáà wa kà fún wa nílé ike wo ni wípé oṣù méjì òun tó bá yẹ pé oyún yẹn oṣù kẹsàn ni ó bì àwọn pírọ̀dù méjì tó fi nírì nǹkan oṣù yẹn yóò di ti yóò kárí ọba yóò wọ oṣù kẹsàn yóò wọ oṣù kọkànlá so pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba ìgbà tó ṣù ìbá máa fi parí ó bímọ kò lè sọ̀rọ̀ ó dúó nídùú wípé ṣe bóṣù yìí ló ṣe parí ẹni tí ó súnmọ́ra gbangba lòun ti fọwọ́ gun ẹni mú mo ní ọlọ́run òtí ẹ̀mí oríṣẹ́ because ní tí wọ́n kà fún wa ní kí ni mo sọ ìgbà tí oṣù kọkànlá máa lọlẹ̀ báyìí ó bímọ lóòótọ́. Máṣáàlá. ó bímọ èkejì ní maka ló ti ṣẹlẹ̀ àwọn Mẹ́dínà pẹ̀lú àwọn tó àwọn ọmọ ìyá wa tí wọ́n ní jamiu islamia ọ̀kan nínú àwọn ìyàwó ọmọ ìyá wa ní iṣu oṣù yẹn tí òun náà ti ń ó ti kọjá oṣù kẹsàn-án ó ń ti ń wọ ẹ̀kẹ́ wà lọ́sọ́ kọkànlá lọ́wọ́ àbẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé sheik àbóòrí màmá rántí wa nínú àdúrà mo ní kí ló ṣẹlẹ̀ ó ní báyìí báyìí báyìí mo ní à mo kà báyìí ṣó nǹkan oṣù ó ní kí ni mo fẹ́ sọ mọ́ ní wọ́n wà nù tíra báyìí tíra báyìí ní wọ́n ṣàlàyé báyìí ṣàlàyé báyìí ó ní ẹ̀ẹ́ mo ní bẹ́ẹ̀ ni nínú àánú ọba adẹ́dà ìgbà tí oṣù kọkàn láyẹ̀ sí máa lọlẹ̀ lóòótọ́ náà òun náà bímọ so irú nǹkan báyẹn ó máa ń ṣẹlẹ̀ but kì í ṣe nǹkan oṣù ni àwọn àfáà pè dẹ́mọ̀ fásitì ni wọ́n pè. ok. ìzákùnrin ọkọ̀ ẹ̀sán oníbèrè àkọ́kọ́ nípa wípé bóyá àwọn tíìmù tí ó kọ ọ̀nkọ àwọn tí ó kọ bàbá àwọn gangan yẹn kán mú àlàyé kan wá níbí so ó ti fi làwọn lọ́yẹ̀ lórí ohun tí wọ́n láwọn ṣe yẹn so ẹni sọ wípé òun náà surname tóun jẹ́ òun yìí tó kọ bàbá gangan òun wá lọ sí NIMS National Identity Management Commission láti effect change yẹn so ó ní nígbà tóun dẹ̀ débẹ̀ wípé ó jọ pé wọ́n fẹ́ lò fún TSA account ni so ó nígbà tóun dẹ̀ submit àwọn táwọn dé ọ̀dọ̀ NIMS àwọn ti ṣe publication so àwọn dẹ̀ mú abidafit dání so wọ́n nígbà táwọn dé NIMS so wọ́n ní wọ́n ti effect change yẹn láti gbà yẹn pé bọ̀dún tó kọ̀sẹ̀ ni pé àwọn document tó wà lọ́wọ́ àwọn ó sì ń bí a ó kọ ti tẹ́lẹ̀ so àwọn dẹ̀ ń kó gbogbo ẹ̀dá níbọ̀ tí effect wọ́n ti effect change yẹn so àwọn dẹ̀ ti ń lò lórí tsa account so ìyẹn new name yẹn so láti fi assist ẹni tí ó béèrè béèrè lákọ̀ọ́kọ́ so. inshallah náà nàrákọ́lá. ọ̀fíì gbogbo àkàlà. sa ó dàbẹ̀ ń pé kò sí ìbéèrè kankan mọ́ ní ibi bá yàtọ̀ tí àwọn olóògbé àti bèrè sẹ́yìn kà. náà. ìlà. ìlà kúmọ́lọ́pọ̀ yàtọ̀ àwọn tó fẹ́ jọba kúnlá àti ìjọba à ń bẹ ọba adẹ́dà ibi tí a bá ti ṣe sọ kó forí jìn wá èyí tá a bá ṣe tó bá ń tó ń fẹ́ mu ọ̀dọ̀ rẹ̀ ló ti wá kó fi ṣe sábàbí oríire fún wa láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmù. kó fi ẹ̀sìn yìí kó kó fi rinlẹ̀ nínú ìgbáyà wa kó fi mókè nínú ìsọ̀rọ̀ sí wa kó dẹ̀ fi yí àwùjọ padà sí dáadáa nínú ìṣètì wa kọ́ wá jẹ́ kápá níbi tó lérè kọ́ má dàlú àláyà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله